oníwàásù orí kọkànlá fọ́n oúnjẹ rẹ sí ojú omi nítorí tí ìwọ ò rí lẹ́yìn ọjọ́ púpọ̀ fi ìpín fún méje àti fún mẹ́jọ pẹ̀lú nítorí tí ìwọ kò mọ ibi tí yóò wà láyé bí àwọsánmọ̀ bá kún fún òjò wọn a sì tudà sí ayé bí igi bá sì wó sí ìhà gúúsù tàbí sí ìhà àríwá níbi tí igi náà gbé ṣubú sí níbẹ̀ ni yóò sì máa gbé ẹni tí ó ń kíyèsí afẹ́fẹ́ kì yóò fúnrúgbìn àti ẹni tí ó ń wojú àwọsánmọ̀ kì yóò ṣe ìkórè bí ìwọ kò ti mọ ipa ọ̀nà afẹ́fẹ́ tàbí bí egungun ti dàgbà nínú aboyún àní bẹ́ẹ̀ ni ìwọ kò lè mọ iṣẹ́ ọlọ́run tí ń ṣe ohun gbogbo ní kùtùkùtù fún irúgbìn rẹ àti ilé àṣálẹ́ má ṣe dá ọwọ́ rẹ dúró nítorí tí ìwọ kò mọ èyí tí yóò ṣe rere yálà èyí tàbí èyí ni tàbí bí àwọn méjèèjì yóò dára bákan náà nítòótọ́ ìmọ́lẹ̀ dùn àti ohun dídára ni fún ojú láti wo oòrùn ṣùgbọ́n bí ènìyàn wà lé ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ó sì ń yọ̀ nínú gbogbo wọn síbẹ̀ jẹ́ kí ó rántí ọjọ́ òkùnkùn pé wọ́n ó pọ̀ ohun gbogbo tí ń bọ̀ asán ni máa yọ̀ ìwọ ọ̀dọ́mọdé nínú èwe rẹ kí o sì jẹ́ kí ọkàn rẹ kí ó mú ọ lára yálé ọjọ́ ìwé rẹ kí o sì máa rìn nípa ọ̀nà ọkàn rẹ àti nípa ìrí ojú rẹ ṣùgbọ́n ìwọ mọ èyí pé nítorí nǹkan wọ̀nyí ọlọ́run yóò mú ọ wá sí ìdájọ́ nítorí náà ṣí ìbìnújẹ́ kúrò lé àyà rẹ kí o sì mú ibi kúrò lé ara rẹ nítorí pé asán ni ìgbà èwe àti ọmọdé